Yémi mà ti ṣe ara rẹ̀ o ṣe é gbọ́ bá dojú tán òun ọ̀rẹ́ mi kó yá mọ́ bó ti ṣe é. tún díẹ̀ ṣe ìbásùn ọjà tààrí lọ ọ̀tá rere ní tún díẹ̀ ṣe ó fọ́ọ̀gùn ránṣẹ́ sí gbogbo ìbárẹ́ ní tún díẹ̀ ṣe ìbásùn ọjà tààrí lọ alátiṣe ni màá ti ṣe ara rẹ o ṣẹ́ gbọ́ ló bá búlù tán ọ̀rẹ́ mi kó yá mọ́ bó ti ṣe alátiṣe ni màá ti ṣe ara rẹ o ṣe gbọ́ bó bá burú tán o ọ̀rẹ́ mi kẹ́yà mọ́ bẹ́ẹ̀ ti ṣe. lékeleke ò mọ́jà bá lọ́wọ́ olúwa ló fún ní ọlọ́run ló forí ẹ̀yìn fàkùkọ ìṣọba ẹyẹ lékeleke ò gbọjà parun lọ olúwa ló ń fún níṣẹ́ ọlọ́run ló forí ìfàkùnkàn ló fọ̀ kí ìṣọba ẹyẹ bó bá kọjú sí mi màá ta o ó kọ́ yìí máa sì ta bó bá kèmí nìkan màá tẹ́lẹ̀ mi ma. kó yé mi kó yé ẹ bó bá kọjú sí mi màá ta o ó kọ́ yìí máa sì ta bó kèmí nìkan máa yá tẹ́lẹ̀ mi máa ayé ẹ. alátiṣe ni màá ti ṣe ara rẹ o ṣe é gbọ́ bó bá dojú tán ọ̀rẹ́ mi kò yá mọ́ bó ti ṣe alátiṣe ni màá ti ṣe ara rẹ o ṣe gbọ́ bó bá dojú tán ọ̀rẹ́ mi kò yá mọ́ bó ti ṣe alátiṣe ni màá ti ṣe ara rẹ ṣe gbọ́ bó bá burú tán òun rẹ̀ mi kẹyà mọ ọbẹ̀ ó ti ṣe. ọkọ mi ibẹ̀ á gbà o. àmín o àmín o agbára ọlẹ́dàá mi. ní báyìí tí ìyá ìyàwó ti ṣàdúrà fún ìyàwó tán ìtọ́pọ̀ súnkàn ní ìsìn pé kíyàwó wá gba àdúrà lẹ́nu ìyá ọkọ rẹ̀. ẹ ṣeun dúpẹ́ inú mi dùn olúwa ṣínà mi ṣe mi tún aṣojú mi lójú mi ayé mi náà. ẹjọ ẹjọ ẹjọ. ee afaro. ẹ má ti bẹ̀rẹ̀ àdúrà. ẹjọ ẹ má bínú. dáàdi má bínú. ọmọ yìí ọmọ yìí gbogbo nǹkan ló ń ṣe máa ṣe pàbó tí. wá wá wá wá. àṣeyọ̀wò ni dégún àti pàkọ́. ọ̀la ah, kúnlẹ̀ báyìí má bínú kúnlẹ̀ sí báyìí. Eh, ẹ má bínú hmm. ìyá tèmi rè oh. jọmọ pé àwọn gbọngàn ni àdúrà tọ́ sí lẹ́nu àìsè eh? fún ìyá ọmọdéjọ tèmi ẹ bẹ̀rẹ̀ àdúrà. obìnrin máa ju káwa máa hàn. ó ti yá àmì àmì. ayanu. àmì. àmì. ilé wa sàn. àmì àmì ẹ gan àdúrà ni. àmì àmì àmì. dákun ẹ jẹ́ ẹni tó lọ láyé. Eh? àmì ẹ má wòran ṣàdúrà ni. máa dúwà wá. àmín àmín ọkùnrin àbíró. àmín obìnrin àbíyè àmín obìnrin àbíyè bọ́sẹ̀ méjì méjì kó fún àràtọ̀ wà lábòsùn kájọ máa jó lọ yá àmín má dúró má. àmín àmín àmín àmín àmín àmín àmín adé méjèèjì ò ní dàrú o. àmín àmín o àmín. àṣẹ ọlọ́run láìpẹ́ láì jìnnà màá bẹ́ẹ̀ kẹ́bíjì. àmín àmín àmín àmín ẹ ṣé ẹ ṣé ẹ ṣé. yóò wò gan tẹ̀ wò àmín ni ẹ ṣàmì. irú tó tó báyìí ṣẹlẹ̀ lọ́ọ̀ jẹ́ ń gbọ́. àǹtí mi kí lẹ wá tí ì gbọ́ ọ̀rọ̀ ìpọ̀jù yẹn lọ eléyìí wàá sọ̀rọ̀ dùn ún tẹ̀lé kárí níbi. sweetheart ṣé o mọ̀ pé o ṣe ní ṣá. mi ti bá a. but kí ni nǹkan tí mọ́mí lè ṣe fún ẹ tó tó yẹn. bùnmi ó ti tó ah, mi fẹ́ ṣe ẹ̀ fọ́dámọ̀ ìyẹn ò kàn rárá ni ẹni tí bá mú wá fún kókó orí gẹ́gẹ́ bí ìyá mi òun ló máa gẹ́gẹ́ bí ìyá mi simple so ti yẹn sìn má bọ́dá rẹ with this issue at all kò kàn ẹ́ o ti gbọ́ ṣínà bó ṣe nǹkan tó ṣe wá jẹ́ kó mú ìyáálé yẹ kó fi ṣèyí ẹ̀ lọ́jọ́ introduction wa nìyẹn. dana. ṣe ṣé ó ti wá fàjà nìyẹn ni ṣínà ṣínà ṣínà ìwọ kọ́ mo bá sọ̀rọ̀ ni. olúwa ṣínà kò rí mi dáadáa báyà kí ní dúdú olúwa ṣínà. mọ́mí ń ké sí yín mọ́mí mọ́ ń bá yín sọ̀rọ̀ mọ́mí mọ́ ń ké sí yín ẹsítísà. bóyá kí ní gíláṣíìsì ọkọ̀ blackis yẹn ni ò jẹ́ kí. mọ́mí ẹ ká sọ ma ó kọ ọjọ́ mẹ́ta mà ẹ wò ọ̀rọ̀ yín náà là ń sọ nínú ilé kó tó di pé ẹ dé yẹn ṣé bó ṣe bínú jáde yẹn ó fẹ́ lè gba etí mi nínú ilé àmọ́ ẹ̀yin ni màá bẹ̀ pé kẹ́ ẹ jọ sùúrù lẹ máa ní o lágbára ọlọ́run mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnà gbogbo ọ̀rọ̀ yìí ló máa níyànjú ṣe gbọ́ mọ́ mi. ṣùgbọ́n ní kò rí mi. a ní kẹ́ má bínú ẹ wo ti tèmi báyìí ní kẹ́ máa wò. lọ́mọ tó mọ yan àyà mi méjèèjì. mi ò rẹ lẹ́kọ́. ẹ já wọlé lọ bàbá ẹ bá ń dé bàgàn wọ̀nyí yẹn. kí n tún wọlé. mú mi já wọlé ṣẹ́gun olóbìnrin ọlọ́run kò sí ọnú ọlọ́run bàbá bẹ́sù. ìkúnlẹ̀ abiyamọ ò mú sún orí nǹkan tó tó báyìí ló sì dé mára lọ wá sọ fún mi ìwọ ọmọ yìí ìyáálé rẹ ti gbọmọ lọọrẹ. bíi ti báwo wá. Ah, ó ti gbọmọ pátápátá sọ wá rí ìjọ tá a bá rí báyìí ìjọ náà níbí wọlé fún dìde ọmọ abíwátà dìde kọ tẹ̀lé mi ọ̀yà ọ̀yà ọ̀yà fúra. fọkàn yín balẹ̀. kò sí bí ìṣòro ọ̀hún ṣe lè tó tẹ̀yìn bá ti dẹ́sẹ̀ wọlé mi àdábánijà òkè ti rí mọ́wọ́ ìṣòro ọ̀hún ti di pẹ̀tẹ́lẹ̀ o ṣe gbádùn mi ẹ fọkàn yín balẹ̀ ẹ fọkàn yín balẹ̀ ẹ sì gbà pé iṣẹ́ ọ̀hún ti di ṣíṣe ẹ gbádùn ẹ̀rí irú iṣẹ́ tẹ́ mú wá yìí nǹkan kékeré ni òyàlá fi yarú ẹni bẹ́ẹ̀ òyàlá lò lábàáyé àwọn ọ̀sán àtòrúkọ yìí pàdé ẹ gbádùn wọn ò tún pàdé mọ́ láyé yìí tó bá wá bùṣe gàdà tó bá bùṣe gèdè tí wọ́n bá wá ṣèèsì tí wọ́n bá ṣèèsì tí wọ́n bá lọ rèé pàdé àjàtúkà ní tẹkùn àjàtúkà ní tàgbáàrín wọ́n jà tí wọ́n pẹ́ pẹ́rẹ́ ọ̀pẹ torí bí Ògúnlùtù bá balẹ̀ báyìí túká ni tí òbí rárá ẹ̀mí mọ̀sọ́ bẹ́ẹ̀ ni àdàbà nídò kẹtìrì mọ́ wo ẹ ṣùgbọ́n kínní kan ni o kó tó di pa dáwọ́lé sí ọ̀hún ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ adániwáyé àbọ̀. bá ti rí ni ẹ wí o ẹyin láwọ èmi ọ̀gbẹ̀rì ẹ láàmì láàmì bàtà kéré jù fẹ̀ wàá lò gíríta. ará ìgbóni ní fọṣọ olórin yẹn gí òjò ọ̀rọ̀ mọ́ orin yẹn gí dàpáta adífẹ́fún onídèrè ọmọ bàdẹ́sẹ̀ bọ́ ìbàdẹ́ di mẹ́fà ẹ̀rọ ń bá délé kélékèlé òní ní sàkókò jóbi lẹ́yìn pàpà kùsà oníṣègùn tó bá gbọ́n tó gbọ́n sásá kọ́kọ́ mọ bèrè lọ́wọ́ ẹlẹ́rìí ìpín kí wọ́n tó dáwọ́ lé nǹkan ẹ̀rí báyìí ìbáṣe pé mo bèrè àwọn àmọ́ fòjó wà iná ẹ wo ẹni tẹ́ gbójú okùn lé ọ̀gá ẹni agbá o ẹ gbádùn mi ẹni tẹ́ fọkàn sí pé ń ṣe ọmọ yín yìí pé ń ṣe yìí ó ń kọ́ o funfun nínú eléyìí kiri ni kódà kò mọwọ́ kò sì mẹsẹ̀ kò mọ nǹkan kan pa ẹ gbádùn mi torí tí ah, bàbá mi tẹ́ fi hàn mí yìí ẹ wo ẹ wá lọ rèé yẹra yín wò ọ̀yẹ̀yẹ̀ yẹra rẹ wò kẹ́ńkẹ́ lẹ́nu náà ní ta ni àárín yín náà ní ti ń ṣe wá o ìwọ ìyá yìí ó ṣe ọmọ rẹ ìwọ lọ ṣe ọmọ rẹ o kọ́ wá lọ rèé tẹ́ra rẹ nú kó ronú jinlẹ̀jinlẹ̀ kó ronú ìwà burúkú tó wù sọmọ ọ̀hún kó o sì tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀ tàbí tọba wá róró tọba bá já kó o pe ọmọ yìí kó o ní kí ni mo fi sí ọ tọba ti lè jẹ́wọ́ fún ọ kẹ́ wá padà wá dé èmi àdábánijò kìtìlímọ́wò gbogbo iṣẹ́kíṣẹ́ tábà wá ṣe ńgbà náà tí gbogbo ẹ̀ ètùbà tí ètùṣẹ́ ẹ̀ wá dá yòókù dá mi <laughs> bọ́jẹ́ tutù ní o gbogbo ẹ̀ dáadáa mi gbogbo ọ̀rọ̀ tó ti rújú ọmọ ní rújú mọ́ kò rújú nù. kò rújú mọ́ ẹ gbà yín gbọ́ ẹ ṣe mo dúpẹ́ àmọ̀ rí i bá ẹ ṣe tí o ti gbọ́ ti yẹn wí láì. towó kí sọ kò béèrè owó kò yé kò tí ì gbàgbọ́ tá a bá wá délé á ti ọmọ òun nú àti òun gan fúnra ara rẹ̀ yóò yẹra ìwò dáadáa gbogbo bá ṣe jẹ́ á wà fún yín lábọ̀. bàbá ẹ yọ̀ǹda wa ẹ jẹ́ àbọ̀ àmọ́. ẹ̀rọ ẹ ṣe sùúrù ẹ̀wẹ́ ń wẹ̀ ẹ̀ àtòrí bẹ̀rẹ̀ yìí. ọwọ́ rí o lè. ọwọ́ rí o lè bàbá mọ́tò wà ní. ẹ ṣe sùúrù díẹ̀. ẹgbẹ́ mọ́tò wà. ọ̀dà o ẹ jẹ́ pé wọ́n mọ̀ retí yín o. jẹ́ sílẹ̀kùn fún mi náà. àǹtí ìgbẹ́rùn abúlé mi. àbúrò mi tó fún ọjọ́ náà. wo ni àhà tó ń ṣe. àǹtí mi. àǹtí mi. kí ló dé. àǹtí mi. àǹtí mi. ẹ̀mí ló mo pè yín babaláwo yín pa vọ́ọ̀ nínú irọ́ kí ló dé irọ́ borí jẹ́ ọ́fíìsà inú orí ẹ̀ báyìí náà ti manufacture irọ́ ewu gbogbo wọn tó pa mẹ́yìn. Ah! mo sún ìwọ ni kò yí ara ẹ wò kò tẹnu ara ẹ dáadáa kò tó ara ẹ wò torí gbọ́ ti mọ bàbá yìí kò parọ́ rí gbogbo ọ̀rọ̀ tó bá sọ bẹ́ẹ̀ lèmi máa bá bó ṣe wá di onírọ́ rẹ ni òye mi ìwọ ni kò yí ara ẹ wò dáadáa o. orí bẹ́ẹ̀ abájọ tẹ fi lé èlówó lọ́wọ́. irọ́ ọmọ tó ní bàbá àwọn ọ̀là tó níyà àwọn olówó lọ́wọ́ ẹnu ẹ̀ ló náà wá wọn sórí ìwà yìí mọ́ mi ló fi ìwà tó ń hu ìjọ bí ìyá rẹ̀ ṣe gbọ̀rọ̀ gbọ́ náà ni tó fi rè kúkú òjijì gbogbo nǹkan irọ́ irọ́ irọ́ ni ìyá tó jọ bẹ́mi àti ẹni ebi ńlẹ́jọ́. mo tún tún lè yẹn wò irọ́ fò sókè irọ́ síná wà lẹ́yìn tí ìbáyé kọ́kọ́ má pè mí lọ́mọ ọ̀tá ló yẹ kí n yàdá kí n bẹ orí bàbá yẹn dànù sí igbó ni. tó bàbá wa lọ wá àdáyọ ọbẹ orí ọmọ àlè ní ọyẹ sọmọ ọkọ ìwé àna burúkú yìí. àǹtí mi ẹ má sọ̀rọ̀ mọ́. kẹ́ ẹ̀ ọ̀nà bí ọ́. ṣe ṣe start mọ́tò tí bá start mọ́tò báyìí. ẹ lílo tí bá ń lọ máa ṣá orí yín mọ́ tírélà àbí òpó náà ni. ọ̀yájà lọ máa lè ní ọbọ̀ ọ̀bá ṣe nǹkan tí mo bá fẹ́ kí ló tọkàn tiẹ̀ wá. aago. aago ó ń láti gold wrist watch Abi. àbí. kárí èmi ò tiẹ̀ fẹ́ kẹ́gbọ́n rẹ̀ mọ́ tó fẹ́ rà tẹ́lẹ̀. dadi Ah, but I'm here. ah. Yasi Yasi ẹ̀ẹ́dọ̀ bàbá yìí mú mi o. Mọ́mí. The man himself. Kò sí àwọn àjọ máa sọ fún ẹ máa máa bá ìjà. Máa mi máa máa máa bá ìjà ọ. Bí wọ́n ti rí fún ọmọ ọlọ́run ṣe ó bàbá yìí nìyẹn lọ́sẹ̀ bí bàbá yìí nìyẹn bẹ̀. ẹ ṣe fàájì lálẹ́ yìí. àbí o. ẹ máa wọlé o àmójúbà ni. bébí ọbẹ̀ yà ó sí. báwo ni ọmọlá ẹ ṣe rere lóye ẹ káre ẹ káre la. ẹ̀gbọ́n mi ẹ jókòó tí ẹ jókòó tí ẹ jókòó tí ẹ jẹ pẹ̀lẹ́ ẹ jẹ ṣe fàájì náà ni. náà ti ṣe. Eh, anyway ẹ eh, dáàdi nǹkan tó gbé mi àti ẹ̀gbọ́n mi wọ́jú pé a ní ká wá bá yín fún birthday yín ọ̀la káwa mọ nǹkan tá a máa ṣe èyí tẹ́ fẹ́ ká ṣe àti bá ṣe máa rìn kàbẹ̀ sí ìrìn láti sìn lọ. níta bá ti ṣe náà mo ṣe àwọn kẹtẹ bá dàgbà tán ọmọ ọmọ ẹ ní mú èmi ò ní program kankan níta bá ti ṣe náà tèmi àmọ́ ọtẹ bá tún wá fẹ́ nǹkan tèmi náà ẹ ẹ ṣe tún bá ń wọ́ ọmọge kékeré kan fún bábẹ́ mi. Ah! <laughs> ẹ̀gbọ́n mi ló máa ṣe ẹ́ èmi. ẹ of course ìwúrúkọ bẹ́ẹ̀ kò dé mi lọ́wọ́. Ah, ẹ wo ìyá yín náà ló dẹ̀ dé. Wow, Leo. Yeah ilé kún o ojú pé ẹsẹ̀ pè ní. tàbí ìrọ̀ pé aya bàbá. káàbọ̀ ọkọ mi. tájú àbí kí ló ń. ẹ jókòó. olúwa ṣínà mi. tèmiládé o ní. ṣínà padà sáyé ẹ̀ ń bí mo ní kó padà sáyé bí. ọ̀ ń tẹ̀ lójúmọ́lẹ̀ ṣínà ọ̀yá kí ìyá rẹ̀ ṣínà mo ní kó kí ìyá rẹ̀ ìyá rẹ̀ náà ló gbin gbàdo fún báwọn àti ẹ̀gbọ́n táyé alákọ̀wé èèyàn ò dáa báwọn àmọ́ ṣínà mi ò fẹ́ ẹ̀bùn kankan láti ọ̀dọ̀ ẹ fọ́jọ́ ibi tí mo fẹ́ ṣe tó o bá parí ìjà tí ń bẹ láàrin wa àti ìyá rẹ̀ kó o mọ̀ ṣe dáadáa sí i ẹ wo gbogbo yín wúra yín dáadáa o ẹnikẹ́ni ọmọ gbé nǹkan kan ránṣẹ́ sí mi o láì jẹ́ pé parí ìjà tí ń bẹ láàrin sínú àtìyá rẹ̀ ìyàtọ̀ dẹ̀jẹ̀ sí olójú ọ̀hún ni àbí ìyá méjì àmọ́ bí ni ọ̀hún ni àwọn òsì ní fi tí ọ̀dà lélẹ̀ bó ti jẹ́nu. bàbá ṣìnà ṣìnà bàbá ẹ wò ó. bọ́dà mi ẹ gbọ́ gbogbo nǹkan tí dáàdi sọ ẹ parí awọ tó bá wà láàrin èèyàn tí mọ́ mi ṣe gbọ́ ẹ jọ. ṣìnà ṣìnà kí ni nǹkan gan-an tó ń ṣẹlẹ̀ anything sórí mi tẹ̀fẹ́ mọ nǹkan nǹkan tó bá ń ṣẹlẹ̀ màmá ẹ ni ẹ tó bí ẹni yẹn anything tó máa ṣe fún ẹ whatsoever ó yẹ kó gbàgbé nù mọ́sọ̀bà tí dáàdi tó ṣe dá sí ń sìn orí bí dáàdi ṣe ń ṣe ẹ̀dá fẹ́ ṣe nǹkan ayọ̀ fún lọ́la tó ń sọ fún wa pé inú wọn ò dùn àbí ṣé ni wọ́n dùn pẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ ọ́n sìn nǹkan tó wà máa affect wọn tí ò ní jẹ́ kó gbádùn the rest of his life kò ní dáká machine àwọn. ẹ ká lè jèrè wọn kán lè jèrè àwa náà má mi jọ ẹ̀gbọ́n sábúrò ní ilẹ̀ jọ. mo ti gbọ́ ẹ má wọrí ẹ má wọrí. ni èmi náà kọ́ orin bàbá mi ni aláfà jíde ọmọ jẹ́kúnlẹ̀ o gbàgbọ́ òdòdó ọmọ oyè lẹ́kàn àbájọ bàbá kányìn ìyàwó àgbàlagbà tó bá lọ bọ́mọdé á nira owó ìṣòbọ̀ àárọ̀ bí òdu ẹlẹ́ṣàyàn ọ̀rọ̀ kákú lọ́mọdé ká wúrẹ́ bọ́ o. tàn dàjàgbà lẹ́dìí ẹ̀ rànà ìyàwó àgbàlagbà ló bá lọ bọ́ ọmọdé á nira fún. a ǹlẹ́ o ṣé dáadáa ni ẹ ǹlẹ́ o ẹ máa rọra. rọra nítorí ẹ̀gún ẹ̀gún ẹ̀gún hmm. rọra. ǹlẹ́ káre ǹlẹ́ o ojú mi ojú lọ̀rọ̀ wà káre. Ah wo arábìnrin gbogbo ohun tó ń jẹ́ ọ láyà kílàkílo tí orí ìyáálé rẹ tó ń ro ọ̀rọ̀ sí ah, ìṣe ìyáálé rẹ o gbogbo wàhálà ọ̀run rẹ ìyáálé rẹ ò mọ̀ ń pẹ́ pẹ́ẹ́ wojú mi wojú ojú lọ̀rọ̀ wà kò mọ̀ ń pẹ́ o kódà obìnrin dáadáa ni. ó hmm. rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ lọ kan ìwọ àtàrábìnrin kan <laughs> bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n sì sọ pé o gbé àwọn ìgbésẹ̀ kan o ò tí ì gbé gbèsè o àbí mo purọ́ nítorí gbèsè tí wọ́n ní o gbé yìí tó o bá ti gbé gbogbo tó ń tí ó yìí ni ó bá tú ni ó bá bá ni ò bá ní sí wàhálà kankan mọ́ èmi mo wí bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ ò jẹ́wé o kò sì jẹ́ bò. Mm bó ti jẹ́ nu kò jù bẹ́ẹ̀ lọ. àwọn apàdà sábà. n ò káre. ẹ ọ dà ọ dà o bá mi jẹ ṣu o. Ah, <laughs> ó sì dúró. ẹ ṣe sà. ìwọ ń tiẹ. ẹ bàbá. má wàá pé torí o bá mi mò ń jẹ ṣu o àmàlà ní jẹ bí n bá délé o. ọ̀dà mo gbọ́ o. ẹ mo ti rí yín tẹ̀ ń jẹ ṣu ọ̀rọ̀ ṣùgbọ́n o àmọ́ dé tán mo ti parí iṣẹ́ gan. Mm-hmm. fúkẹ́fúkẹ́ níkùn mi. ariwo yaya. ọ̀rọ̀ kan gbé fúkẹ́fúkẹ́ lọ́kàn mi. ariwo yaya. mo lóyún ọ̀rọ̀ ó kù bí n ó ti bí. ariwo yaya. ṣé kí n wí àbí kí n má sọ. ariwo yaya. bí mo bá wí ó lè tú bí túràn. ariwo yaya níbi ó ti rí aráyé òní jẹ́ ń nísìnyí. ariwo yaya. bí mo bá sì wí e, ó lè tó. sẹ́mi káàbọ̀. tọ́lẹ̀ bèrè. kò sí problem wa kàn wá kí ẹ ní. wá kí mi fún kíni. kò sí problem. túraká òun ṣòro mọ́tò tá a bá gba mọ́tò ṣáà lè re epo sí mi kò mọ́ túraká na ẹrẹ́rìn ìbílẹ̀ ẹrẹ́rìn ìbílẹ̀ kò sí nǹkan kan ṣé bí ọkùnrin rìnrìn náà ṣẹ́rìn technical ló fẹ́ rìn. sweetheart wà ní kò sí problem ló sọ á bá lè ṣe báyìí kò sí problem ọ̀rẹ́ ni wà wọ́n understand wa. ṣe ṣe ṣòro kò sí wàhálà ṣùgbọ́n ṣáṣe ṣòro ṣùgbọ́n. ṣé o fẹ́ bá wa jẹ́ lójú màdám ni lọ́kàn máa wà bí èèyàn burúkú. kò sí problem jàre dáàdi yẹn understand wa ẹ ṣẹgbọn ẹ má wọlé ẹ níbo ni owó tó gbé wọlé lánàá ibo ló àbí bo ni yàrá yẹn wà. yàrá wa ẹ fún yìí kí ló dé. ẹ ní so ẹ túra ká ẹ túra ká. ọyọ kálọ kálọ. no ẹ jẹ ẹ dúró sí màdà má jẹ ká dáhìn láàmú ṣẹgun ẹ dúró. Sit down mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀ àná náà ìjẹta ọ̀rẹ́ mi náà ló mú mi. bàbá mo ní kẹ́ dákẹ́. èmi nìkan sì ni. ẹ dákẹ́ bàbá. bó mi sọ̀rọ̀. ẹ ẹ ó dà bó ṣe corporate yẹn dúró àwọn fóònù yìí kọ́. kí ló ń ṣe é báyìí àmàdà yẹn ẹ má ẹ má ṣe bọ́ọ̀nà tí ń ṣe o kí ló ń ṣe ẹ ṣé o fẹ́ sọ fún mi pẹ̀lú adúlé tó ní o fẹ́ sọ fún mi pé fóònù ẹyọkan ló wà nílé. ó ti tọ́ ẹyọkan náà ní. mi bọ ẹ mo sáré ṣọ́ọ́ títí mo tọ́ tó sìn àpò mi lọ́wọ́ àti gbàgbé àpò mi lọ́wọ́. relax relax relax kò sí problem ìkìlọ̀ ní fóònù ngbàdúró tó fi máa rówó tó fi máa rà míì ngbàdúró tó fi máa padà tó fi máa kó fún wa ẹ kí ló lé ń bẹ̀ mo kàn ló máa ń pè é lójú ń lu èrò lóòrí ló ti yín rí. àwọn bíi fìyẹn sísàlẹ̀ láti borí kó kéré. ìyàwó mi lóyún. ìyàwó mi tó rí ìdádúró ó sì wà nú oyún báyìí ẹ dákun ọlọ́run bọ̀ ẹ sáà mọ̀ yìí ìyàwó mi lóyún kò sì bímọ tẹ́lẹ̀ ó rí ìdádúró ó rí ìdádúró. ẹ sọ pé òun ajẹ́ kó bá jẹ́. àmín. àwọn ló fẹ́ mọ́ rẹ̀ sọ. ọlọ́run ajẹ́ kó bá jẹ́ ẹ̀rí ta. Hmm níbo ni tọ́lẹ̀tì náà wà. mo fẹ́ lu tọ́lẹ̀tì. mi ì lo tọ́lẹ̀tì wọn náà ló máa lo ìwọ ló máa wà ń bẹ mo tọ́lẹ̀tì náà wà. ṣé bẹ́ẹ̀ ni. Mm. one bit má rush má rush. wọlé wọlé. òun ṣe orí igbó. òṣèlè ṣiṣẹ́. ìkó ìkó bálá ìkó ìkó burúkú bàbá pàmí kò ṣe tí ìṣe káàní mí ẹ káàbọ̀ òkú àṣeyọrí alákọ̀ọ́ ṣe fún un ẹ mọ̀ ṣàṣeyọrí. kí ló fẹ́ jọ. ìṣòro kankan ọkùnrin ni mò ń ṣàdúrà fún ọ̀rọ̀ rẹ̀ jẹ́ máa dùn àbábá pa kò sí kankan tí ó ṣẹlẹ̀. tí a bá lọ tán mi ò ní fẹ́ gbọ́ ariwo. kò ní dáa fún ọmọ tó bá pariwo ọmọ tó bá pariwo àjèrè ayé rẹ̀ ẹ ṣú ọ. n sàlà. ẹ wá dìde ẹ ṣí géètì fún wa tábà tí wàá ń lọ ẹ máa juwọ́ sí wa ẹ máa kí wa ẹ gbọ́. Ah, ẹ wá wá wá kí ló ṣe dẹ̀ ń gbọ̀n. ǹlẹ́. ẹ lọ ṣí géètì fún wa. ibi kankan pa. ibi kankan pa. ìyàwó ẹ̀ ń kọ́ òun náà wà láti àfihàn bó ti lọ ṣọ́ọ̀ṣì sí. ṣé wọ́n fọwọ́ kàn òun náà. má bọ́ ọmọ súnmọ́ mi súnmọ́ mi. ọ̀dà ọ̀dà ọ̀dà ònira burú ẹsẹ̀ burúkú ò ní wọ́ọ̀dù rẹ̀ wọ́n. ọlọ́run ní fi ọ sílẹ̀. àmín. àyà wa já gan. pẹ̀lẹ́. ẹ ṣe gan. Ah, pẹ̀lẹ́. dadi ẹ kì í sáré yìí àtìmí náà ẹ má padà rẹ̀ ni ọ̀tọ̀ ní kọ́sílẹ̀ bẹ́ẹ̀ sọ. fẹ́rẹ́mi àti bàbá ẹ̀. bẹ́ẹ̀ ni. bàbá mi màmá mi nífẹ̀ẹ́ kí ìyá àti ìlàdé gbọ̀ngàn nífẹ̀ẹ́ sọ mo ṣe ra pẹ̀lú wá sí bíbá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fi Ọlọ́run bẹ̀ ẹ bá mi bá wọn sọ̀rọ̀ ẹ bá mi kìlọ̀ fún ọgọ́rùn-ún torí ẹjọ́ mi tán rò ti pọ̀ jù ń gbòòrò bẹ́ẹ̀ ni màmí. màmí ilé tí mo ní ẹ̀yìnlẹ̀ ní òun rè. èmi gangan olúwa ṣínà fún mi wọ́n wá sí ilé ńlá fún mi mo wẹnu ọ̀nà màá hàn láti ta pápá ẹ̀gáàdì àṣegéètì màá lọ sí ibi òkè ẹ̀yìn màá ṣe báyìí <laughs> màá tún tọ́ sórí àwọn tání. ẹ bó ṣe rí ni olúwa ṣínà tèmi nìkan ẹ ṣe bẹ̀rẹ̀ sí ní jẹun ọmọ ni. ẹ mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ èmi ò fáwọn lówó èmi ò tọ́jú àwọn ta ló ń gbàgbé tí wọ́n jọ́ mi káàkiri káàkiri káàkiri àwọn kan ti gbọ́ tó wá dé pé lè wá jà mí fún ah. wọn ní ta mi ilé ò bá mi ò lè jà á mi. Mm, mm, mm, olúwa ṣìnà èmi ò fẹ́ kátikàti ọ̀rọ̀ o ṣé nǹkan tó wá ń fi yé èmi àti bàbá ẹ̀ nìsín ni pé ìyá ẹ̀ tó jókòó níbẹ̀ yẹn òun ló de àwọn olè sí ẹ̀. ọkọ̀ tí mo fẹ́ kàn máa fi lògbà pẹ̀lú ẹ̀kọ́ rẹ̀ tèmi nìkan. kò sí wàhálà pẹ̀lú ẹ̀ àti rẹ́gísítà ẹ̀ àti gba everything gbogbo owó ẹ̀ wà nínú mọ́tò ń bẹ̀. àti gbọ́ ẹ wò kọ́kọ́rọ́ rẹ̀. olúwa ṣe nà ah, ọlọ́run ò ṣe ọ́. àwọn bàbá mọ́nímọ́ní wọ́n ní ẹbọ oṣó ṣe irú ẹbọ àjẹsẹ irú ẹbọ aláròká ò ṣe irú ó tiẹ̀ yé omi ṣùgbọ́n má wàá rò pé gbogbo ohun tó ṣẹlẹ̀ sí ẹ ìyá rẹ ló fà tí o ti gbọ́ ṣùgbọ́n bó o ṣe sọ yìí á bá ìyá rẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ ti yé wa ọmọ ọlá tí o ti gbọ́. Mami, kí ló dé? Kí ló dé? Kí ló dé? Kí ló dé? Ẹ bá jọ Musa mú kí ọ̀tútù. Kí ló dé? Kí ló dé? sì ní ní sùúrù. gbogbo nǹkan kọ́ lèèyàn fi ń ṣèbínú o. ṣéwà ọmọ gidi ló wù ni mo fóun sọ máa ń sọ pé òun wà lọ́fíìsì ń sọ báwọn fẹ́ mi lónìí sunday ṣé bí ìyá tó bí ni ìyá méjì àmọ́ bí ni àbí tá a bá tara ẹni lọ́pàá àmọ́ ìrà lọ́wọ́ mọ́ ni. síbẹ̀síbẹ̀ náà ẹ fi sùúrù ṣe owó gbọ́dọ̀ máa bínú kẹ́yìn náà tún máa. àwọn òbínú wọn lọ dúró ti yà wọn èyí ń wà lọ káwọn náà ọ́fíìsì. ṣé náà. tí mo bá yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tẹ̀sán pé kí wọ́n bá yín lọ́fíìsì mo rò pé lè ní sunday. mo pé sunday máa ń da láti máa ṣe ṣá. Ah, ṣé náà o ti sọ̀rọ̀ ọmọ tó jẹ́ báyìí ọmọ lásán èkejì ajá ni ọ. ṣé bọ́dọ̀ rẹ nìyá rẹ dìbò lulẹ̀ sí. tá a wá wà lọ hospital tí wàá gba ọ́fíìsì jókòó. kí ni o fẹ́ sọ báyìí. ṣé ìyá méjì àmọ́ bí ni. àlóòótọ́ làwọn àgbà lójú ẹni làá máa kù sí ẹni mọ́ palu fún ọ dádì dádì wà wà wà wo lọ bá ẹgbẹ́ ẹ̀ kẹ́ ẹ mọ́ sùn kẹ́ ẹ mọ́ kọrí ibì kan náà lọ bá sọ tí jò tọrọ ṣé bá máa ṣeéṣe ni ọ̀rọ̀ pé wọ́n ń léyà sórí àtẹ wọ́n ráyà lórí àtẹ ni sọ́fẹ́ yẹ̀yà mi ni padà lọ bá kó bá sí tí sọ ìdíje ọ̀dà bọ́dá mi. jókòó jókòó. gbogbo kíní yìí láti láti fi gbogbo owó kíní ìrìlẹ̀ ẹ láti stop ẹ bọ́dá mi inú dájú ò dùn. láti àwọn ọmọ ṣe máa yanjú ẹ̀ jẹ́ kí mi dájú dùn ọ̀nà. ọkàn gbé fúkẹ́fúkẹ́ níkùn mi. ariwo yáyá. ọ̀rọ̀ kan gbé fúkẹ́fúkẹ́ lọ́kàn mi. ariwo yáyá. adéwálé. àǹtí mi. bàbá mi ojú rẹ rèé ọlọ́run mo dúpẹ́ o. ṣé dáadáa mo ṣàbá yín. adúpẹ́ mi tó tún rẹ́ mi o. ẹ ṣe. ilé bàbá mi bó wà ní kí ni ọkọ̀ọ̀kọ̀ jẹ náà báyìí ṣé n bọ́ ọ̀rọ̀ kàṣu torí mọ́mọ́ yòókù ó ti jẹ̀yún ti pẹ́. ọkọ̀ à <laughs> aṣọ náà máa wà ní gánà. Ghana. àǹtí mi mm-hmm. <laughs> ẹ jókòó. lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tí wọ́n dájọ́ pé mo ṣe àyínìke àyínìpadà tí mo fi wà nílé ìgbà tí màá fi yanjú gbogbo ẹ̀wọ̀n yẹn tán pátá Ghana náà gbé mi lọ ah. bẹ́ẹ̀ ni Ghana náà gbé mi lọ ṣe mọ̀ pé ìgbà tí màá lọ yẹn orí olórí ni mo lò wọlé ìwé ku esí ni mo lò bí mo ṣe wá kúrò lọ́gbà ẹ̀wọ̀n báyìí Kumasi ni wọ́n lọ já mi sí. Si má ṣe o. Ah. Eh, wọ́n ti rò pé bóyá ọmọ Ghana ni mí n tó fà nìyẹn. Ah. ǹlẹ́. ṣé kò sáà sí láburú. ọlọ́run ò jẹ́. mo sún kọ́. àmọ̀ ah. hmm. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni mo sún mọ̀ kó a sí yọ́yọ́ tán. kí ló ṣe. mo sún sáàárẹ̀ tó pọ̀ gan-an ni kódà ó ṣẹ̀ṣẹ̀ dé láti ilé ìwòsàn ni. ṣó ti gbádùn. a lọ́wọ́ ọlọ́run. ń bo ló wá wà báyìí. níbẹ̀ ń ọkọ rẹ̀. ọkọ ò tọ́jú ẹ̀ ni ọkọ mo sún tọ́jú mo sún mọ́ ah, bíjà bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ àparí ẹ̀ mo sún lórí ọkọ eh. ah, ó gbìyànjú. ọjà ti gbádùn. ó ti gbádùn àti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ilé bàbá mi. Ah. bó o wá ní báyìí. àdà ẹ ṣeun ń dání ká má tọ̀gùn bẹ́ẹ̀ ni àyà tún bẹ́ẹ̀lẹ̀ ó bẹ́ẹ̀rẹ̀ ni àá lágbára ọlọ́run. adéwálé eh? dáwọ́ náà kíní ìkọ́ wáṣẹ́ mi ń ṣe eh? wórí rẹ̀ irun funfun ló gborí rẹ yìí ẹ ń bá rí ọ ń rò pé ojú ń lọ ni. torí orí tá a bá fi lugi lọpẹ torí ọ̀hún ọ̀bà fọ́ àgbé e pamọ́ ni o. àgbé e pamọ́ kọ́ ò máa ma fi lù lọ ni. àǹtí mi fi kí ni ilẹ̀ ó ti di bárakú inú ẹ̀jẹ̀ ló wà. a ó ti di bárakú iṣẹ́ òní mo tún fẹ́ ṣe ní tí mo ti ń ṣe tí ó ń ṣọ̀rọ̀ ogún ọdún níbo ni mo fẹ́ yà sí kò sí tìṣẹ́ tí mo lè kọ́ ní ìsìn tó lè yé mi mọ́ a ṣe é gbèsè tí baba ńlá wọn jẹ baba wa ni ìyálà ìyá wọn ló máa san èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín ṣé orí ikú esí ni mo lò wọlé orí ẹ̀rù jẹ̀jẹ̀ ni máa lò báyìí orí Awólọ́wọ̀ òun ah. ni máa lò wọbẹ̀ màá wá wo ibi tán máa tírèsì òkú ẹ̀ sí bóyá wọ́n ń lọ ọ̀kẹ́ ní wọ́n wá fi yé mi òótọ́ ni òótọ́ lẹ́gbọ́ lẹ́nu mi yẹn. ó mo hà ní mo hà ní màá lù yọ. kò burú hmm. ọlọ́run máa kú ọyọ. àmín ṣé ń gbà tọ́ wá lọ́ọ̀ jẹ́ ká sùn ṣé ń bọ́ ọ̀rọ̀ màlá láfún. láfún. Mm láfúndà. mo ní ọbẹ̀ lásán lẹ́kìnbọ̀ bùlé. ẹ bùlé. o tó ń jẹ ti wíwá wo ọ̀kárí bàbá rẹ ọlọ́run máa kú ọyọ́ o. jáwọ́ ń bẹ̀ kẹ̀ <laughs> ikú ló ń báṣọ lọ́rùn adìyẹ jáwọ́ ń bẹ̀ iṣẹ́ ni mo wá fẹ́ ṣe là màá lù yọ ẹwọ ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹwọ ẹwọ ẹwọ tó lọ ṣẹlẹ̀ ká mi lè ṣe ẹwọ mi kì í ṣe ọmọdé ló ti yẹn sìn àlàbàbà láti lead so ibi tí a sọ sí ẹyẹ kó wà bẹ́ẹ̀ straight ẹ má ẹ má sọ ní tèsí mọ́. Ah ṣínà kí ló ṣe náà sọkọ tó ṣe fún mi ọgọ náà tí mo ń bẹ sọ̀rọ̀ yàrá tó dẹ̀ bínú jáde lórí ọ̀rọ̀ yìí náà òkè kí ni mo mi ṣe fún ẹ kí náà lè ṣe fún ẹ tó sọ àrẹ ẹ bẹ́ẹ̀ pé òkè nǹkan ọ̀dọ́ bá ṣe fún ẹ gbàgbé ẹ o ó dẹ̀ wá lùkì láti bẹ sọ̀rọ̀ ń dọ̀kì náà náà àbúrò ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ o fẹ́ gbọ́ kí ló dé náà what's your problem kí ni problem ẹ ọgọ náà what is your problem ah ah. àrẹ ẹ bẹ́ẹ̀ sọ̀rọ̀ àrẹ màá ṣe rẹ̀ gbèjì ṣé mi mi tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ bọ́kọ mi ẹ tèkẹ́ easy. tó bá wò kó má kó má tèkẹ́ easy tó bá wò kó má easy ó ló mọ̀. tó bá ti bá yẹn sọ ẹjọ́ kó tán síbẹ̀ ṣe mọ̀ pé ìyàwó ìjì ń bí mi. àwò màmá rí mi. má rí mi kí ló fẹ́ rí mi fún má rí mi má rí mi àtọ̀ ni mo dọ́ rí mi fún. ǹjẹ́ ó ti tó ẹ̀yìn náà lọ́ba mi sọ ṣe gbọ́ rẹ̀ gbómi kẹfẹ́ yìí. òun fi mí lẹ́nu ìmú mi dáre òun ni mo fẹ́ fún mi ṣe. pẹ̀lẹ́. ní aya mi kúkúdù ẹ máa kú kùtù ẹ ṣe. mo tí ìyá ní gbígbóná. mi tí lè mú gbígbóná jẹ́ òtútù díẹ̀. Ah, gbígbóná ìgan ló yẹ kó o mú kó o fi lo oògùn kó o làágùn burúkú yẹn dànù kára ẹ jí pépé. mọ́mi ṣé gbogbo yọ fún mi báyìí ó jẹ́ kí n lè mú nǹkan tó gbóná ẹ jẹ́ kó tutù díẹ̀ kí n tó mú. mẹlẹ àgbàdo àpẹlẹ màá tún débí màá wá wù ẹ má fara lẹ kó lógún ẹ o. aya mi ẹ bá mi sọ fún baálé yín ẹni mo débí ẹ bá mi sọ fún pé kó má gbàgbé o ìpàdé mọ̀lẹ́bí tá a fẹ́ ṣe o jíṣẹ́ fún mi ṣe. èmi náà. ẹ jẹ́ apá yín lẹ́sẹ̀ dá. ẹjọ́ bá mi mú òògùn ìbò tẹ́ bá ń bọ̀. ọ̀dà ẹ ṣeun náà àdúpẹ́ o. ló ṣe dáa. bàbá gẹ̀ẹ́sì náà lè rí ẹ sílẹ̀kùn. ẹ jẹ́ gbé ẹnu fún ẹ̀ ẹgbẹ́ mà èmi ló ní jánu kò ní. ẹgbẹ́ mi ló máa wọ gbẹ́ yìí bọ̀ ẹjọ́ bá wà lẹ́yìn òjì ṣé dáadáa ni. ẹni tí ẹ bí tún lẹ́nu o. ṣé ẹ wọlé o. ṣé ẹ ta fún yín ta ẹ pẹ́ ta. ṣé wọn kò dáadáa kọ́ ni. ṣé wọn kò ẹ á pẹ́ ta. kò sí kankan lápò ni mo á wò bóyá mo lè rí ṣéǹgì lọ́wọ́ yìí. dẹ̀dẹ̀rin tí wàá pamọ́ sí ọlá pátápátá ọwọ́ àmọ́ gbowó lọ́wọ́ ẹ̀gbọ́n mo sún. èmi náà dẹ̀ wá ní nǹkan kan báyìí o ah, èmi gan mo gbẹ mo sán lọ́sàn-án gan mo sán gidi o ẹ ṣe gbọ́ <laughs> kò sí lójú rárá kò lè kàn sáyà ṣe ṣe wà ókè ṣe wà ókè ṣe ṣe wà ókè ṣe wà ókè. wà mo kè ìlú ọ̀dájú rẹ̀ mo kè kàn. ń sún mola. ń sún mọ́lá pẹ̀lẹ́ mo sún. bọ́dà mi. ṣó wa ókè pẹ̀lẹ́ àná ni mo dé àǹtí mi ló wá ń sọ fún mi pé o ò gbádùn pẹ̀lẹ́ o. ìyá. ogun ẹ̀rọ. ìyá mi ẹ eh, ọ mà ṣe mo dúpẹ́ o kó àdúró tì mí o ọlọ́run àdúró tì wọ́n náà o o ṣe o. ẹ oògùn ẹ ní. àkànní dúpẹ́ lọ́wọ́ arábìnrin dáadáa o ó dúró tí mo sún gan ìyáálé mo sún nù o ẹni tí wọ́n fẹ́ mo sún lé ó dúró tí mo sún bá mi kí kó bá ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ẹ ṣe gan o a o èmi lè mú mo sún ẹ ṣe gan ẹ kú tọ́jú wa ṣẹ́ wa òkè àdúpẹ́ o ẹ ṣe gan ni o. ṣé o tó ń wo yìí o ni wọ́n bí mo súnlé ẹni gangan ni wàá bílé mi àwa mẹ́tẹ̀ẹ̀ta ìyá kan náà bàbá kan náà ló bí a ṣùgbọ́n mi mo kún ya wọn. ẹ pẹ̀lẹ́ sá. ẹ pẹ̀lẹ́. ẹ ẹ jọ kí ni kí n fi ṣe yín lálejò báyìí. ẹ ṣe èmi wà òkè o àǹtí ṣẹ́yìn wà òkè ṣá. àmọ́ àkọsílẹ̀. Eh, hmm? ẹ àǹtí ìjọ mò ń bọ̀ mò ń bọ̀. o ṣe ọkọ mi. o ṣe. ṣé kọfí ni ṣé kọfí náà ó ṣe fún ọ. Eh, ṣé ìjọ dáadáa. ṣé o máa mú sìn. pẹ̀lẹ́. ó ga o àyàyà o three fifty gram lọ abẹ ṣe wà bọ́m̀bẹ̀ o acute typhoid. Mm -hmm. màmá ní bàrágà mo pè yín. bàrágà bàrágà bàrágà ọ̀pá ẹ̀yìn. irú òwò lásán bàbá kọ mi. ẹ bá mi wá èyí tí o lè ṣàrà bákanbákan. bàrágà bàrágà bàrágà. Kaga! ẹ bá mi po ìtókùn yẹn ẹ bá mi po pọ̀ ẹ bá mi po pọ̀ ó pọ̀ kí kọ́ọ̀pù kún. kí da gbogbo tó bá wà níbẹ̀ púpọ̀ kí kọ́ọ̀pù kún. gbogbo iṣẹ́ tó bá ń ṣe abalára mi ẹ pò pọ̀ kí kọ́ọ̀pù gbogbo iṣẹ́ yòókù máa ṣe abalára ó mà léyè. ṣé ká bu jẹ̀dí sí. gbogbo tó bá wà bẹ́ẹ̀ gbogbo nǹkan tó bá wà bẹ́ẹ̀ kò pọ̀. ẹ ṣeun o. èlò lè. one forty. praga praga. olómọ̀tẹ̀ máa ẹ fún mi praga praga ọ̀pá volta mo kọjá pè mí praga praga ẹ pè mí ẹ pè mí onífàlà hello. hello báwo ni bọ́ládé. ta ló ń sọ̀rọ̀. èmi ni. mi ìmọ̀ ẹni tó ń sọ̀rọ̀ yìí o. èmi èmi èmi déwálé. ìwọ wo. déwálé déwálé. ẹ. àní déwálé. mi ò mọ ẹ o. o ò mọ mi. mo ní mi ò mọ ẹ. mi ìgbọ́ mi ìgbọ́ dáadáa. mo ní mi ò mọ ẹ bọ́ládé. o pa fóònù mọ́ mi létí. jàjà. bóyá jáde. jáde padà lọ mẹ́wọ̀n. ilé ìyá Yusuf. ọlọ́run ọba ọlọ́dún kò ní jẹ́ ká jókòó bàjẹ́ a sì ní pèpè orí burúkú sínà. Sorry ọ̀rọ̀ rẹ sì ń yà mí lẹ́nu torí mi ò rí ibi tí ọmọ tí mo ń yàn ìyá rẹ̀ lódì kí ni ìyá rẹ̀ bá ṣe gbogbo ohun tí ìyá rẹ̀ bá wá ṣe fún ọ lónìí náà ni ọ lọ sódò ni ọ lọ rèé mú mi tí ìyá rẹ̀ bá ṣe fún ọ mo fẹ́ kọ́ ọ sọ lójú ọ̀gbagadè ká parí ẹ̀ kó sì tán síbẹ̀ kí gbogbo wa lọ sínú ráàkì ká lọ rèé gbé ọtí ìbò ká yọnu ká máa ṣe fàájì ìtì ìyá rẹ bá ṣe mo fẹ́ kọ́ sọ hàn àbí ìgbéra. ẹbí rẹ bí n bá tiẹ̀ wí dá ọlọ́run ti ìpóòsì mi lé gbogbo fámìlì lórí. ẹ ṣe gan ni ẹ pẹ́ fún wa máa rí yín bá ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mi ní fẹ́kẹ́ gbà sí ìbínú àjọ torí ẹni tí a ń pè ní màmí yìí kì í ṣe màmá mi èmi ò mọ̀ rárá lébi màmá àwọn ni mo rí bí ìyá tó bí mi torí ìgbà tí mo wà ní kékeré tí mo ṣàìsàn lójú kú ah, èrò inú ìyá yìí ò dá sí mi ká ni mo ti wá kú ngbà yẹn ni ṣé wọ́n máa rí ọ̀kan pè pé eh, adésínà mi o olúwaṣínà mi o. Ah. kí ni ìdí kí ló fà. màmí ṣe nígbà tí àìsàn yẹn le gidi gan. àfa ṣé ó sì dá yín lójú pé bàbá rẹ ni tí ó wẹ̀ fọmọ yìí ní tòótọ́ tòótọ́ ara rẹ̀ ó yá. gáwo ni ó dìde bí ẹni tí nǹkan kan. nǹkan ò sì ní ṣe àwọn tó wà nílẹ̀. kò sáfùkúfà fún bẹ́ẹ̀. àfa ẹ jẹ́ ń wẹ̀wẹ̀ ń fún. ẹ jẹ́ ń wẹ̀ ẹ̀ àfa ọ̀rọ̀ mi di púpọ̀ báyìí o ẹ̀yin náà mọ̀ pé ọmọ orogún mi lọmọ yìí ilé olórogún ńgbà tọmọ yìí dẹ̀ ti wà nínú ìdùbúlẹ̀ àìsàn yìí èmi náà mò ń gbé kiri torí pé ìyá rẹ̀ wà lábarapá ẹ mọ̀ pé mi mo gbé dọ́dọ̀ yín ń bí bí nǹkan bá fi ṣe sí náà wàhálà ńlá ni lọ́rùn mi wọn á ní tó bá jẹ́ tiẹ̀ ṣó lè fi ilẹ̀ kó máa wò níran ẹ dákun àfà ẹ wò ẹ jẹ́ ń wẹ̀ kẹ̀sì máa wò ìyá ọmọ ẹ̀ abiyamọ lòun náà àmọ́ bí wàhálà bá débẹ̀ dàgbà mi ọ̀rọ̀ burúkú àmọ́ tẹnu rẹ̀ jáde àfà àbí ńgbà tàbí amọ́ bá lanu tó bá ní káṣírí tòun o kó mọ̀ bá a tú gbélé ìbálẹ̀ kú kó kú kó mọ̀ lọ ẹ̀rí pọ̀rọ̀ ńlá wà ń bẹ ẹ jẹ́ àwẹ̀wẹ̀ wọn fún un tó bá gbà mo ṣetán láti fún un ṣínà ò gbọ́dọ̀ kú. ọ̀rọ̀ tèmi ò jù bẹ́ẹ̀ lọ. ìwọ gan òbú kan jọ. àìsọrú ọ̀rọ̀ báyìí lójú àwọn ọmọdé ṣé ẹ lérò pé àwọn ọmọ sìn wọn ò gbọ́n ni. rárá mi wọn ọ̀rọ̀ kàtàkàtà gbáà ni sórí wọ ìjọ tó o ti wọnú ilé mo ti mọ̀ wípé wọ́n bá ẹnu rẹ wọ́n jó ìgbà téèyàn bá ti lè sọ̀rọ̀ jù yọ sọ̀sọ̀kúsọ ńjọ́ kan. dadi dadi ẹ jọ mo fọlọ́n bẹ̀ yín ẹ má blé màmá mi ẹ má blé mọ́ rárá torí nǹkan tó wà lẹ́yìn ọ̀rọ̀ yìí kò yé gbogbo wa ni. ìyá rẹ̀ náà ń kọ́. mo wí fún yín náà pé ó rẹ̀ yẹ ẹ́ ó wà lórí ìdùbúlẹ̀ àìsàn bá a ṣe ń sọ̀rọ̀ yìí ìbá ṣe pé ìyá ẹ̀ sì wà lópèpé ni ìbá sì wà sọ̀rọ̀ abiyamọ kọ́wọ́ ẹ̀ fọmọdé gáwọn ni ìbá dìde bí ẹni tí nǹkan kan ò mú. ìwẹ̀ àfa ṣé èmi ò lè wẹ̀ fún ni èmi náà mo bì. Mm-hmm. ẹ lè wẹ̀ fún àmọ́ ẹni tí ó bá wẹ̀ fún á jẹ́ ẹni tí ò fẹ́ bímọ mọ́. tí ò fẹ́ bímọ mọ́ bíi hmm. ẹni tó bá wẹ̀ fún ọmọdé yìí kò ní rí n tó fi ń jóbìnrin mọ́ kò ní rí nǹkan oṣù ẹ̀ mọ́. ṣe lórí ọ̀rọ̀ tèmi òun ló fà á tí mọ́mọ́ fi lè bímọ mọ́dọ̀ la. bẹ́ẹ̀ni ẹ ṣàánú mi èmi ò mọ̀ pọ́nmọ́ ìgbọ́rọ̀ yìí ní ìmọ̀ olùwàṣìnà láti ọdún yìí ẹ̀mí kan tèmi ni kẹ̀dẹ̀ máa wò ó ṣẹjọ́ mi ń ta fún sínú ìpè nípè fún jáde. ẹ sì ní ìtọ̀ bàbá ọmọdé yìí sí ni. òun náà ni. èrú wà ń bẹ. èrú bíi báwo. ìtọ̀ bàbá ọmọ ẹ̀kọ́. àáfà èmi fúnra mi ni mo gba ìtọ̀ yìí ìtọ̀ yìí ti bàbá ọmọdé yìí tí ìṣọkọ tèmi gangan ni. ìyá wa ìtọ̀ bàbá ọmọ ìkọ́ èmi ìsáàfẹ́ èké. Ìlà òyà. Ìlà. Ó di àríyá. Báwo de wá lọ́hùn? Ìyá Ṣínà, ọ̀hún ò dáa o. Ọ̀hún ò dáa rárá. Kí ló tún dé? Ìtọ̀ tí mo gbé lọ fún àfa. Ní ìtọ̀ tó ṣe wípé fúnra ara mi ni mo fi ọwọ́ ara mi gbà lọ́wọ́ bàbá àfáà ń jẹ́ kó yé mi wípé ìtọ̀ yín ò kì í ṣe ìtọ̀ bàbá ṣínà o orú ah, èmi náà lójú àmọ́ ńgbà tó wá sọ bẹ́ẹ̀ èmi béèrè fọ́nà àbáyọ mi ó wá ní òun á ṣe ètò ìwẹ̀ kan fún ṣínà tó bá dẹ̀ ti wẹ̀wẹ̀ yìí ààrẹ àyà àmọ́ tèmíládé ló máa ṣiṣẹ́ yẹn torí ẹ̀ mo ṣe ní wá fún ẹ lábọ̀ mo ń láti tètè lọ sí skul tèmíládé kí n lọ pé torí wọ́n ní a láti ṣe ní kíákíá. ṣé ẹ bá mi béèrè pé tètèmíládé bá lọ ṣe wẹ̀yìn kò ní nípa. Hmm. àáfàá sọ pé kò lè séwu fún tèmíládé níwọ̀n ìgbà tó bá ti jẹ́ wípé ìyá kan náà bàbá kan náà ló jọ bí òun àti ṣínà. ìyáálé mi mo fẹ́ fi àṣírí kan pamọ́ sí yín lọ́wọ́. má sunkún o ò lè já lójú ẹkún. jọ ṣé ẹ lè fi dá mi lójú pé àṣírí yẹn ò ní lù. àṣírí láéláé ó mọ̀ mí. torí owó tẹ́ ẹ fi mú mi ẹ fọwọ́ orógún mọ́ mi owó àbúrò sẹ́gbọ̀n lẹ́nà sí mi wọ́n fọlọ́hún bẹ́yìn ẹ̀ẹ́dẹ́jọ́ òtún. ọlọ́run mi jẹ́. àti ṣínà àti tèmiládé aláwọ̀dé kọ́ ni mo bí wọ́n fún. Ah. jìnnà ṣé wípé baálé wa kọ́ ni bàbá tèmíládé àti ṣínà. bẹ́ẹ̀ni. àṣírí tó lágbára lélẹ́yìí o kò burú wojú mi ṣó o eléyìí tá a sọ yìí láàrin èmi àti àtọlọ́run ọba ni mo fi ń dá ẹ lójú wípé ẹ̀dá alààyè kan ò ní tẹnu mi gbọ́ ìyẹn wá dúró bẹ́ẹ̀ ṣó o wá rí ti ọmọ tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn yìí ó ló ṣe pàtàkì sí mi o wàá wá júwe ilé bàbá ṣínà àti tèmiládé fún mi èmi á ṣe wàhálà yẹn ṣe bí ẹnu kémi kan lọ kémi gba ìtọ́ ẹ̀yìn ká dẹ̀ lò fún ṣínà ká rẹ̀ yá kódà kò ní lu sí Tèmiládé rárá. Hmm. ọ̀rọ̀ ńlá àti ṣínà gan àti Tèmiládé bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo bí wọn fún wàhálà dé. agúkú sọ fún yín pé nígbà tí ṣínà ti yan tiẹ̀ yẹn ẹ̀jẹ̀ kọ́mọ burúkú kúkú bá bá tiẹ̀ lọ ó má tún kó bá tèmi ládé kí tèmi má lọ gbé nílé aláwòdì. ọlọ́yún tó dá wa báwa wẹ̀bi dànù láyé wa ọlọ́run. ẹ ṣeun ṣe é ráyè mi lónìí ṣe ń wò mí lóde ah ah ah mo ti rà á hà ọlọ́rọ̀ abetí dídí ká tàgbérawọ̀ ká fáwọ̀ ká gbéyàwó abímọ náà tá a sọ lọ́wọ́ lẹ́yẹ èmi èmi èmi èmi. ẹ̀jẹ̀ kúkú jẹ pọ́ìsì ọlọ́rọ̀ abetí dídí irú ọ̀rọ̀ ẹ̀rẹ́ sì dé má bí aṣọ látijọ́ ẹ̀ ńlẹ̀ jẹ́ mọ̀ tàbá wa dà á lẹ̀ ní ìsìn tá a tún sà ó fi hàn yí pé àti ṣínà o àti tèmiládé o ọmọ àlè kan lásán lásán lásán ni wọ́n wọ́n yìí sọmọ tí wọ́n ti ara tèmi jáde. Ah, bàbá mi ò káre mi ò wà inú kínní ẹyẹ gbé. ẹgbà ẹgbà. ẹgbà tó ẹgbà tó. mo rò pé orí ẹ bàjẹ́ ní bá fún ẹ ní gbẹ́kùn mi ọmọ ẹgbọ́n kà ọ. Ah, ẹ má bínú ẹ̀gbọ́n mi. ọmọ àlè ló pe ní e àwọn èso ọmọ àlè ńlẹ wa àjàfi tí èbá ṣe pé láàánú ìbá ló bí òun ní ẹnìkan wàá gbé ọmọ àlè olórí burúkú kan ẹ gbé wá síbí tìyín ti bàjẹ́ o ẹ̀yin kan rádaràda yìí. bàbá ìbá fi wọn ni. bàbá ìbá ìbá lẹ́fún. fèrè dìde ká lọ bá. kẹ́ ẹ tó sọ kẹ́ ẹ tó sọ ah, apààyàn lẹ́yìn méjèèjì apààyàn ni. ẹ bá bẹ bàbá ẹ bá bẹ wọ́n ẹ bá bẹ wọ́n. Ah, Ṣínà! Ayé mi! Orí mi o! Orí mi! Orí mi o! Ah, mo sọ ọ̀nà mi! Bẹ́ẹ̀ni mi ò mọ̀ mọ́! Ìmọ̀ mọ́! Dèdèrè. Bọ́bí sáà gbogbo ọ̀hà yìí. Ọ̀rọ̀ obìnrin ò ti pọ́n lé tó gbogbo èyí wọn. Wọ ẹni ọba pọ̀nrọ̀ obìnrin lé yóò ní àpáta ẹ̀ sàn ìgbà tí apatẹ́sàn bá kì í yóò sì wà ní sóòkù ikú nígbẹ̀yìn rẹ̀ àwọn ò sì tí ìfẹ́ kó o kú báyìí torí àwa sì nífẹ̀ẹ́ rẹ̀ àti ìfẹ́ kí jésù kejì onífẹ̀ẹ́ rẹ̀ jù á lọ báyìí o mọ ìkúkú ẹlẹ́sìn rẹ̀ kan báyìí o sọ́gbọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ni ká wá sí báyìí o. tí ẹgbẹ̀sí bá korò tewétewé ni wọ́n ń kọ̀ èmi ò tún fẹ́ẹ́ lajú mi rí ọmọbìnrin nínú ilé mọ́ láti sìn lọ. ṣe tọmọtọmọ. rárá o ah bí ìyá ń ròde ọmọ agbélé ìyá lọ́sẹ̀ mi ọmọbìnrin nìkan ni. aṣẹ ti gùn tẹsán aṣọ ti gùn. èso bí n bá ti ń fọn ẹrù dàgbò kí wọn máa fọn dàáta ọyá. bá mi. bàbá ẹ wo ń fi ẹsẹ̀ sáńfù o. Ah, ah, ah. dẹ́dẹ́ o dẹ́ o. mọ́sẹ̀ ọ̀fẹ́ máa rí sọ tí ẹ̀gbọ́n rẹ̀ láti jí ṣe oúnjẹ tí ọjọ́ fún un àárọ̀ lọ́jà ẹ̀jẹ̀ ń tètè máa lọ kí wọn náà dìde nílẹ̀ kan sára gírí. Ah. Àkànní lálàáfíà ló jí mo ti ń lọ ọjà. ìgbà tí mo wọlé ní alẹ́ àná yẹn owó nǹkan tí ẹ̀ ń sọ yẹn ò yé mi torí èmi ti fọ́ bí ẹrù kí n tó wọlé kí ló ṣẹlẹ̀ tó fi di pé eléyìí wá bẹ̀rẹ̀ sí gbébí. Hmm. agọ̀ ni mo sún kìbọ̀rọ̀ rẹ̀ tó fi dèrò yìí bí mo sún ọ̀bà agọ̀ ọmọ tí mo sún kọ́kọ́ bí sínà ọ̀tọ̀ ni bàbá tó lóyún rẹ̀ fún ó sì wàá gbé fọ́kọ rẹ̀ tí ń bẹ́ńlé rẹ̀ nísìn nígbà tọmọ mi ò gbé pa lọ́ba ro gbẹ́jọ́ fún ìyáálé ìyáálé náà bá gbẹ́jọ́ ọ̀sán fọ́kọ ó pe gbogbo àwọn mọ̀lẹ́bí ọkọ ọ̀sán fún wọn gbogbo àwọn aládùúgbò ọ̀sán fún wọn bọ́lọ̀ ti dariwo nù bí a sá ṣe dààmú sọ́ńtànù lẹ́ẹ̀dẹ̀rọ wà yín. àǹtí mi kò yé mi o ọ̀tọ̀ lẹni tí ó lóyún ẹ̀fọ́ ṣé wọ́n bá nǹkan tó ṣe nìyẹn. Hmm. àǹtí mi ìyẹn náà dáa n tí ò bá dáa kò lo ọkọ méjì kò dáa ló ń jẹ báwo lèèyàn ṣe máa gbọ́ ọmọ ọba fọ́sàn kò dáa ẹ̀dẹ̀ mú ṣáká lábẹ́ yẹn ṣùgbọ́n bọ́rọ̀ bá rí báwọn sọyẹ kéèyàn tásìrì rẹ̀ ta ni wọn ah, kálukú ní irú ti ẹ̀mí tí a sọ káàkiri ilé mi wà ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tí ń bẹ́ẹ̀ bí ọmọ àlè ni á ń gbẹ̀yìn bá sọ fún yẹn bó lè yẹn ṣe fẹ́ mọ̀ bá a bá pe nǹkan ní nǹkan àṣírí ǹjọ́ yẹ kí ìyá alẹ́ tiẹ̀ tásìrí ọ̀rọ̀ ń jáde ilé ìlọ́wọ́ akagòbò gẹ́gẹ́ bí mo ti wí ẹni tá a bà wíre kì í ṣe ń tójú òrírí o. mo tún fi àṣírí yẹn pamọ́ sọ́wọ́ ìyáálé ẹ̀ hmm. ìyáálé ẹ̀ dẹ́ wo ṣunṣun ó tú àṣírí ẹ̀ síta kì í ṣe obìnrin tó ṣe rùmùrùmù tá a bá lé ẹni tó pupa tó ṣe mùgbẹ́mùgbẹ́ ìyálé ẹ̀ náà kọ́ ẹ̀. ó ní. Ah. ìrìn wá kẹ́kọ̀ọ́ nínú ilé yẹn. èmi kí mo lọ sí ń bẹ̀ tó o bá mọ irú ẹ̀sìn tí mo ṣe jáde nínú ilé wọn ò gbọ́dọ̀ tún padà bẹ́ẹ̀ mọ́. àǹtí mi mo ní ìrìn wá ku ẹ̀kọ́ nínú ilé yẹn sẹ́ẹ̀. ilé tó bá yẹn padà síbẹ̀. ṣe rí ẹ máa gbọ́ ẹni tó bá ní kí là á ṣe a máa ń ṣe é hàn ni ó ṣe wá ilé tó bẹ̀ yẹn n tó bí mi nínú mo mọ̀ pé nǹkan tí mo sún ṣe yìí ò dáa bó ti tó bí mi nínú bẹ́ẹ̀ jù ni pé káde fi nǹkan àṣírí pamọ́ sí ẹ lọ́wọ́ kó dẹ̀ tu àá tó ní fábà dá fáànù ẹnìkan ló máa kó náà ààrẹ ẹ̀gbọ́ ẹ máa lọ sọ ẹ̀yẹn máa lọ sọ ti. wo dìde kó lọ tẹ̀lá fún mi jọ tó ní fábà dá fáànù ẹnìkan ló máa kó. bẹ́ẹ̀ni wo dìde kọ ọsàrà gírí o sóò ti gbọ́ tí ilé bá sú ọ wá bá mi sọ. Hello, ẹ̀yin ọmọ dada. Kọ́lá. ṣínà ah ṣínà kí ló dé tó bójú jẹ tó báyìí ṣínà ẹ wo nígbà tí bàbá mi wà láyé a máa pèdè kan ó ní òpó àbáfẹ̀yìntì kan ti mú díẹ̀ lá ẹni àní ó fẹ́ ni lójú ata ló fi sẹ́nu ẹni àní ó wọlé dé nílẹ̀kùn ló sílẹ̀ dẹ́rán ṣe rí ọ̀pọ̀lọpọ̀ obìnrin nílé ayé tá a wà yìí wọ́n ti bà iye ara wọn jẹ́ wọ́n balẹ̀ ọkọ wọn jẹ́ wọ́n tó bọ̀rùn jẹ́ pàpà ṣẹwárí o ẹ̀yin ò ní baba méjì o èmi tí mo bí yín ni èmi ń bàbá yín ẹ sọmọ àlè rárá ẹ̀jẹ̀ mi ẹ̀jẹ̀ mi ní ṣe ti gbọ́ ìka tọ́ṣẹ̀ òun la ti gé mu ẹ̀yin ẹ túraká ẹ máa ṣeré yín ṣe ti gbọ́ ẹ káre. dáre ẹ ṣe gan-an ẹ pẹ́ fún wa tó bá tásìkò tí iṣẹ́ ọmọ máa jiná fún yín kò ní hayin lọ́rùn. àmín. àwa méjì àdúpọ̀ lọ́wọ́ yín fún òye tí ẹ fi dá sọ̀rọ̀ tó wà nílẹ̀. àwa méjì náà kò sí ibi tí a lè lọ àwa mẹ́ni kankan àfẹ̀yìn náà gẹ́gẹ́ bí bàbá wa a dẹ̀ pinnu pé a gbìyànjú. Uh, láti ṣe gẹ́gẹ́ bí ọmọ ọ̀sìn ọmọ tí ó máa bá yín kalẹ̀ tí ẹ máa lè jèrè ẹ ṣe dájú. kárí ṣé náà ọ̀rọ̀ lẹ́gbọ́n rẹ sọ̀rọ̀ alẹ́ o kó o túra ká kọ́ mọ́ ṣé náà ó yá yá máa bọ̀ máa bọ̀. fún mi fún mi. déwálé. àwa dẹ̀ máa bí ń gbéra ló jẹ́ déwálé gbogbo bàtí bá ti ń pè wá ní òdòwò mi wọn. mi ò mọ òun yìí o. bọ́ládé gbọ́gbọ́gbọ́gbọ́gbọ́gbọ́ sori mo ń sọ fún ẹ wo ẹyẹ mi ló ń bẹ tán o má jẹ káàdì yẹn bẹ tẹsẹ̀ bọ́ o mo ní kó jẹ́ kí n fojú kojú pẹ̀lú ọmọ mi jẹ́ kí n mọ̀ ọmọ mi àbí wàhálà wà bẹ́ẹ̀ ni mo ti ń dàgbà náà jẹ́ kí n mọ̀ ọmọ mi. ọmọ ẹ wo ọmọ ẹ wo ló fẹ́ mọ̀. olọ́mọ ẹ mi wo bọ́ládé bọ́ládé bọ́ ọdúnlá ẹlẹ́gbẹ̀mọ̀ rẹ̀ ń gbọ́ wá gbà èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ o tó bá bọ́ ọmọ ilé jáde. wàá dẹ̀ gbà. ìwọ àti ta ni. bọ́ládé ni. sóun ló pè tán ní ìsìn. òun ni mo pè. kí ló wá wí. ó pa fóònù mọ́ mi létí mi. ọ̀pá ọ̀dà kò burú wo mọ ti ìjà sí lálàriwo rẹpẹtẹ o sùúrù láì mu díẹ̀ díẹ̀ báyìí lọkọọkọ máa halẹ̀ mọ ná ọ máa halẹ̀ mọ nìfọpá rẹ ọwà máa ga ni ó fi ga tó yìí nígbà àfọpá bá ga tí ọba lọlẹ mọ ikú dé àbí òde bá a ṣe ṣe nù ìgbà náà ni ọwà mọ̀ pé ọmọ ọkọ ni ọyẹ sọ máa lè. kò mọ mí nì kò mọ mí nì màá yẹ jẹ kó mọ pé bàbá ńlá ẹlẹ́wọ̀n lèmi bàbá ńlá ẹlẹ́wọ̀n. èèṣẹ lẹ́wọ̀n. Ah, màá wí bẹ́ẹ̀ èmi mo ti ṣẹ̀wọ̀n ní London mo ti ṣẹ̀wọ̀n ní Germany èmi ò ń ṣe tilẹ̀ yìí mi ò ń ṣe tilẹ̀ rárá mo rẹ̀ ti sọ fún yín ìjókòó wa ó kẹ̀kọ́ nulẹ̀ kí ni mo wí ó kọ ẹ̀kọ́ ń bẹ̀ yẹn ìwọ ń tẹ̀ ṣọ́ gbogbo gbogbo tó máa ń ka yẹn kò bẹ́ mi lé o kò bá mi lé rárá kó yá lọ máa ṣe nǹkan tó ń ṣe o gbọ́ àwọn ọ̀bọ burúkú ìṣáná lùdà. lọ́ọ́ wò ná bóyá inú ilé ló fi sí sórí èèwò lórí tébù. ẹ wo mo sún ṣé wàá ti fàṣẹ ẹlẹ́nu kó bá mi tẹ̀ bá ṣé pọ̀mọ́ kù lọ́bẹ̀. pọ̀mọ́ ń bẹ lọ́bẹ̀. ẹ mo fẹ́ ṣá pọ̀mọ́ mi. ẹ̀dà kan sùn lọ. aya. ẹ ló lóko lóko gbọ́dọ̀ ìbáfẹ àwọn èdè nìyà. ah ọ̀ mẹ́tò yìí gbogbo nǹkan bàbá mi ò ní ebi ṣeré kí n jí màgbó màgbó mu pírí ló lógójì ìbọkùnrin yẹn lórí ìtẹ́. ìyá ní dàbí mo jẹ́rìí. má gbá ọ lẹ́sẹ̀ kan ó ṣe bírin mi lù ọ́ ni. dáàdi o àìwé ní tẹ̀sẹ̀. egun bí egun mi lè dé ni. kọ́lá àbó ti yá nìyẹn. mo ti lọ nìyẹn. ìwọ náà mo sì ní wá wò. ẹ àmúṣe máa lọ wọn mi mú yẹ sọ fún yẹn ìjọsọ Ọlọ́run ẹ máa lò fún yín ó ṣe pàtàkì ẹjọ. kọ́lá tó oògùn mọ̀ dúró sẹ́gbẹ́ kan sọ fún ya yín kó máa sinmi dáadáa kó máa sùn òní ọmọ ẹ̀yẹ tó bá kọ́ fóun dàjí o kó ọmọ bí ṣe ti jí jáde ní ọmọ ọmọ labalábá tó ń bà sórí òdòdó. bàbá. ṣé mo parọ́ mọ́ ọ ni. Ah. Thank you. ẹ̀gbọ́n mi ìwà pa ìwà pa àti ìwé lẹ́sẹ̀. ọ̀gá rẹ̀ ó ṣe onírin tẹ́lẹ̀. lówó orí mi tó dáadáa tó wà dáadáa. lóò lára yín. ara balẹ̀. ẹ ṣe ń wọ ẹyí ẹyí kan. ẹ ṣeun mo dúpẹ́ ẹ kú tọ́jú mi ọmọ atọ́jú ẹ̀yin náà ẹ ṣeun. ẹ gbọ́ mi rà tí mo bẹ́yìn náà bíbá ẹ̀dá díẹ̀ ni mo wá rí nípa ọ̀rọ̀ àwọn ẹja yẹn ẹ wọ́n ti gbé fáìlì fún mi lálẹ́ àná mi náà ń yẹ nǹkan kan wò ṣé wọn máa kú sá. àwọn bíi mélòó kan ti kú lára wọn. gba tiẹ̀ ti bá àyà yín lálàáfíà ọ̀rọ̀ ẹja dùn ún sọ. ẹ ṣe kú tọ́jú mi ọmọ tọ́jú ẹ̀yin náà. àmín àmín àmín màmá mi a máa rí bàbá ṣetán. ẹ ẹ tó bá ti rí bàbá yín tán kò lọ bí sí. o sọ fún ìyá yín. Ah, ah. mọ látẹnumọ́ kò burú. iṣẹ́ ọkọ mi iṣẹ́ ọkọ mi. fojú kojú pẹ̀lú ọmọ mi jẹ́ kí n mọ ọmọ mi àbí wàhálà wa bẹ́ẹ̀ ni mo ti ń dàgbà náà jẹ́ kí n mọ ọmọ mi. pa mí síta onígbàgbọ́ òdodo ni àwọn ìyá tó bí mi lọ́mọ èmi náà sì bọ́ lọ́rùn dá májẹ̀mú pé màá pààyàn láyé mi lótú ìṣàánú mi mi ò fẹ́ ṣe yín. ṣé ìwà àti ọkọ ẹjọ ní àdéhùn pé ẹ ń bọ̀ bí báyìí. lóòótọ́ làjọ ládéhùn dókítà ìfẹ́ tí mo ní sí ni dókítà mi nípinnu pé mo fẹ́ pààyàn dókítà ìṣàánú mi mi ò fẹ́ ṣe é. Oh, dìde dìde dìde dìde dìde dìde dìde dìde dìde dìde dìde ó ti tó. nọ́ọ̀sì Yes sir. lọ bá mi pe ọkọ arábìnrin wa kí ẹ sì bá mi lọ ṣe ètò ilé abẹ́ ìgbèdè lọ́jọ́ sílẹ̀. dọ́kítọ̀ ẹ wo kí ẹ lọ síbi tí wọ́n ti ń sanwó kí ẹ lọ sanwó yín. ó ti ṣe é. dọ́kítọ̀ ẹ ṣe é o ọlọ́run àná lọ́wọ́ ẹ ṣe ìgbà. bí nǹkan ò tí ì ṣe ló jẹ́ kó ṣe bẹ́ẹ̀ yẹn kò sí tó bá máa fi ṣe ẹlẹ́ẹ̀kejì ń sìn in fact ẹlẹ́ẹ̀kẹta tó bá máa gorí ẹ̀ á ti mọ́ra o ti gbọ́. ìyá ṣe gbọ́ bóyá tó bí ara rẹ̀ àbí ìjọba rẹ̀ máa ráwọn èèyàn pọ̀ níbi kan máa bẹ̀rẹ̀ ṣe gbọ́. ẹ̀rọ àfọwọ́sọ rẹ̀ ọ̀rọ̀ tí mo sọ fún yín ó wúwo lẹ́mìí mi débi wípé mi ò rí ẹnì kankan tí mo lè bá sọ ó ní mo ṣe wọlé tọ̀ yín wá gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run. ó dára ṣé kò jù báyìí náà lọ. kò jù bẹ́ẹ̀ lọ. láti ìgbà tí ẹ̀yin àti ọkọ yín yẹn ti jọ wà ìdánilójú wà fún yín pé ẹ̀yin àti ọkùnrin mìíràn ẹ kò jọ ní àjọṣepọ̀. rárá o láti ìgbà tí mo ti fẹ́ ọkọ mi lẹ́yìn ọkùnrin kan ṣoṣo tí mo ṣàlàyé fún yín kò sí ọkùnrin míì nínú ìgbésí ayé mi. kí wàá ní èròǹgbà yín sí ọkọ yín hàn èrò dáradára ni mo ní sọ́kọ mi nígbà tí ò tiẹ̀ sí gá tí ò sí go ìfẹ́ òtítọ́ ni mo bá lò títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí mi ò fi ìfẹ́ àìṣẹ̀tàn bá ṣe pọ̀ rárá. tó bá rí bẹ́ẹ̀ ẹ bá Maria ìyá Olúwa sọ̀rọ̀ adẹ́bòyìn láṣẹ rí. ti ṣe ni má ti ṣe ara rẹ̀ o ṣe é gbọ́ ń bá dojú tán ọ̀rẹ́ mi kò yá mọ́ bó ti ṣe alátiṣe ni má ti ṣe ara rẹ̀ o ṣe é gbọ́ ń bá dojú tán ọ̀rẹ́ mi kò yá mọ́ bó ti ṣe. dáa báyìí àbí o ti dé ìṣáájú o ti dé ìṣáájú o torí ọlọ́kadà tèmi gbé ikọ̀ gbádùn rárá jẹjẹjẹ yàbá ìní gbadá kò dúró o wọn kò ń bá o gbà lọ́ọ̀ mi kì í ṣe tọmọlúwàbí máa gùn. ọlọ́ọ̀lọ́wọ́ yọ mí bí ṣe ń ṣe nù. ṣẹṣẹ wa òkè. mo kò sí nǹkan kan. ni yán. èmi ni o. Ah, ẹ pẹ̀lẹ́ mà. àwọn ti ah, àwọn ti kú òní. a ni. àbí ah, màmá ni ìyá wa. ṣé mọ̀sọ́ nìkan ni mo gbọ́dọ̀ wà láyìn. kúrò lọ́nà dákun. ẹ wá ẹ wá ẹ wá ẹ ní mo sùn lọ kẹ́ ẹ tó wọlé ni o. ṣebí bàbá ń bẹ ń lé. ọ̀tàn jẹ́ àlọ́. ṣé ṣàwà òkè. wọ́n wà wọ́kè ọkùnrin yẹn ọ̀la láàfin o ẹwà wókè ẹwà wókè ẹwà wókè. ó ṣe lọ́ọ̀yà ọ̀kàrẹ̀ lọ́ọ̀yà màá pe kọ́lánsì mo fẹ́ kó gbé fáìlì kan wá kárí jọ ọmọ tí ìlú máa bọ̀ máa bọ̀. síìfù síìfù. ẹ lẹ́ o àwọ àná mi èmi nù wọn. ẹ wọlé o. o ẹ ra ẹ pẹ̀lẹ́ ilé ńkọ́ o ilé wa ẹ ṣe ẹ ǹlẹ́ o ẹ kàn sàn o ṣàlàáfíà ni o ṣe wà òkè o mọ̀ wá o ẹ ṣe ẹ rí yín rìn ẹ fẹ́ rí mi ṣe dáadáa ni kò sí wàhálà ẹ máa wọlé bọ̀. ọlá kó o bá mi kíákíá sí i rán mo fẹ́ fún lọ́ọ̀yà yẹn fáyẹn Okay. lílọ ọmọ yẹn ò ní pẹ́ dé o ẹ ǹlẹ́ rí mi. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ wá sọ ò ṣùgbọ́n ká lè sọ nǹkan kan rárá a wà lórí ìjókòó. lè fún aṣọ ọlọ́run ló mọ bàbá ọmọ. wá jókòó yẹ. aṣọ ọlọ́run ló mọ ọmọ mo wá ń gbọ́ o. ẹ ṣeun ọ̀rọ̀ tá a bá wò pọ̀ gẹ́gẹ́ bí mo ṣe wí o ṣùgbọ́n ọmọkùnrin tọ́lọ́rọ̀ sọ ni ó yá sọ tẹnu ẹ̀. mi ò ní ọ̀rọ̀ tó pọ̀ láti sọ mo wá gba ọmọ mi ni ọwá ṣe kí mo fẹ́ gba ọmọ mi aya ọ̀lẹ ni wọ́n máa ń gbà kó sẹ́ni tó lè gba kó sẹ́ni tó lè gba ọmọ ọ̀lẹ mo máa gbé ọmọ mi lọ lẹ́ni ṣebó máa ń pa fóònù mọ́ mi létí ni mo fẹ́ gba ọmọ mi. ìyá ṣé wálé tẹ mọ sọ̀rọ̀ ẹ nìyí ẹ̀yin lẹ ń jẹ́ wálé. èmi ni wálé bàbá <laughs> wálé bàbá kọ́lá. túraká kí ló ń ṣe túraká at least àwọn òbí ẹ ń mọ àwọn òbí mi òbí tèmi náà dé mọ àwọn òbí ẹ chọọchì kan náà látòjọ ń lọ sórí èmi ń fi dẹ ẹ lójú pé màá fẹ́ ẹ ni. kúnlẹ̀ òfin mílẹ̀ kí mi máa gbàgbé lébù tèmi kiri báyìí. àgbélébù kí làgbélébù ẹ̀ ìwọ oríyàn kan tó dágbélébù ara ẹ̀ gbé jésù olúwa wa gan kò dágbélébù ara ẹ̀ gbé. kúnlé hmm? èmi àtọmọkùnrin kan a pàdé ara wa níbi nǹkan bíi oṣù mẹ́jọ sẹ́yìn hmm. wálé lórúkọ rẹ̀ ń jẹ́ èmi àti rẹ̀ sì nífẹ̀ẹ́ ara wa gan a sì jọ ṣeré ìfẹ́ eré ìfẹ́ tàjọṣe ló doyún lọmọkùnrin ìbá lòun ò gboyún pé kí n lọ ṣẹ́ oyún wọn náà sì mọ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn wa pé a kò gbọdọ̀ ṣẹ́yún ni mo bá fárígá pé mi ní ṣẹ́yún lọmọkùnrin bá mi dandan pé àfi tí n bá ṣẹ́yún èmi náà sì fara mọ́ kí n ṣẹ́yún bí mo ṣe ń ru oyún mi kiri nìyẹn o ojú ẹsẹ̀ mi ti ṣú báyìí o ìgbà tí ó rọ̀ ní mi yìí mọ́. bọ́ládé ọlọ́run ò ní jẹ́ kójú ẹ̀sìn ẹ kó rọ̀ wo àgbélébù tiẹ̀ nìyẹn èmi dẹ̀ ṣetán láti bẹ́ ẹ gbé èmi kúnlẹ̀ aláwọ̀dé mò ń ṣe ìlérí fún ẹ pé màá bẹ́ ẹ gbé ojú ò sì ní tiẹ̀. Ah. ṣé kò jù báyìí náà lọ. èèyàn ò jẹ́ tuntun létí mi mo ti gbọ́ mo ti rí i òun gan náà ti fẹnu ara ẹ̀ sọ fún mi àbẹ̀wò wa ní gbogbo kìrìkàrà wọ̀nyí <laughs> arákùnrin èmi bàbá Kọ́lá ni ìyá ẹ̀ ṣé ẹ tún ní nǹkan míì tẹ́ fẹ́ béèrè. Bọ́ládé Bọ́ládé irọ́ pátápátá ni. ọ̀kàrẹ̀ náà ọmọ ọkọ ẹ ó sí ọmọ àlè. ṣé ni. kọ́lá nu òórí ọ̀nà rẹ lára rẹ ni. kọla mo wá mú ẹ ni mo wá gba ẹ mo wá gbà ẹ aya ọ̀lẹ ni ẹnìkan máa ń gbà kó sẹ́ni tó lè gbọ́ ọmọ ọ̀lẹ ó gbọ́ àjọ ń lọ lẹ́yìn lájọ máa kúrò níbi àjọ ń lọ sílé wa. ẹ dí mọ́mí. kí ló ṣẹlẹ̀. àbí ẹ tẹ́ sọ ni ẹ jókòó náà ẹ máa fura yín lápá tẹ́ńṣán ẹ jókòó. o ní àjòkó àrọ́ tí yẹn dúbọ̀. ẹ tí ẹ sọ pé òbí mi. apààyàn yẹn. Eh. ah kọ́lá wọ́n ti bà mí jẹ́ lójú àbí ẹ́ wọ́n bà mí jẹ́ lójú ẹ èmi ò ń ṣàpàyàn o èmi ò gbélé ẹni o gbogbo ìgbà tó ń sọ ẹ mo wà London mo wà ní Germany kí n tó lọ sí Kumasi Kumasi mo gbà wálé hmm. mo dẹ̀ máa mú ẹ lọlé. ẹ̀yin èèyàn wọn ẹ sì bẹ̀rù Ọlọ́run ẹ̀yin èèyàn wọn ẹ sì bẹ̀rù Ọlọ́run ẹ fẹ́ẹ́ jọgbọn ológun mọgún ni Kọ́lá ọmọ olóòfù jà. ẹni sùrù ẹni sùrù ẹni sùrù ẹjọ sọ̀rọ̀ ẹ má kì mí lórí kìtì òye tèmi ah, ìkòyí ẹ̀ṣọ́ lèmi mi ń ṣọmọ òfújà wọn kan ọ̀kàrẹ̀ ọmọ ọlá ọmọ wágun wágun. kọ́lá ṣé wọ́n kọ́lá ẹ́ ṣé àwọn èkó yìí kì í kọ́lá ṣé wọ́n kọ́lá àǹtí mi rèé èmi ni wọ́n bí tẹ̀lé wọn mo sún ló tẹ̀lé mi ta lórí tó kọ́lá nu wa. ẹbí wo mi ò ṣe bí yín mi ò ṣe bí yín o àbí ṣé ọmọ kékeré ni mi bẹ ṣe mo ṣe jókòó mi dàbí ọmọ kékeré tẹ̀lé máa pàjá lọ́bọ̀ fún anyway ní tèmi o bàbá tó bí mi lọ́mọ ló jókòó yìí hmm. màmá mi ni ẹ tó bá ń wọ ọmọ tó mọ ẹ sọnù kó lọ sí court ẹ court. àǹtí mi hmm? mo ń lọ sí court. ó ti yá ó ti máa lọ sí court tó sọ yẹn máa hmm. lọ síbẹ̀ tẹ́ bá rò pé ẹ̀yin méjèèjì lè rẹ́ mi jẹ máa lọ sí court. Eba bá ní afẹsẹ̀ ẹlẹ́tọ̀ ni. ẹ alàgbà ẹ jẹ́ kí n bá yín dá sí i ṣé mo pẹ́ mímí tí mo dúró níwájú yín lọ́ọ̀yà adékúnlé lórúkọ mi ṣé rọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí tẹ́ bá lẹ́fẹ́ gbé lọ sílé ẹjọ́ ẹ máa jẹ̀bi ẹ tún máa wéèsì owó lábẹ́ òfin ẹni tí ọmọ bá ti fọwọ́ sínú ẹ̀yìn méjèèjì òun ni bàbá ọmọ ó sì ti hàn gbangba sí gbogbo wa pé bàbá ọmọ ló jókòó yìí. chájà ń ṣé o wà ókè. Okay? akànnì òtò gẹ níbi tá a bá ọ̀rọ̀ ìdé ìdí adẹ́yìn o àti ń kàbùkù o àṣejùlọ lọ́wọ́n fẹ́ ó ti tó o àbùkù ti ń kàn báyìí o. ṣáàtì ń kàbùkù ni. lẹ́sẹ̀kẹsẹ̀. àbùkù kan ò jù báyìí lọ nílẹ̀ Yorùbá àbùkù olóròǹbó lélẹ́yìí ti ń kàn yìí. ẹ ṣe tábà tẹ wà ń kàbùkù ibi ló yẹ kẹ ti máa bá mi sọ yẹn ibi ló yẹ kẹ ti máa wọ mi àǹtí mi ṣèbáníkà fi da nǹkan rú ni kí ni ewé làbúrò máa ṣẹ́jú sí mi kékeré ṣebí ká fi pa nǹkan jẹ́ ká fi ran mọ́sán ni tí ọ̀bá dẹ̀ ṣe é ṣe kó oníkàlùkù máa bá kádà rẹ̀ káàkiri náà àádẹ́gbẹ́ bí oníkẹ̀kẹ́ àmà yí kiri kí ló kàn mí kiri ta ló kí ni fẹ́ fọmọ́ ṣe kí ló kàn bẹ́ẹ̀ lọ́mọ ẹ mọ̀ mí náà ẹ mọ̀ mí náà ẹ má ṣẹ́jú sí mi alábùkù gan lẹ̀ ń fara yín tẹ́lẹ̀ tí mo gbé gbogbo ilé lè máa máa dánwò mi ẹ̀ẹ́dẹ̀ fi lẹ̀ mo ti káàlẹ̀ mo ti lọ jáde ìtẹ̀lẹ̀. mo dúpẹ́ mo dúpẹ́ fún aṣọ àṣírí tí o dàbò mí olúwa mo dúpẹ́ mo dúpẹ́ nítorí pé ò jẹ́ kí ayé ṣe ẹlẹ́yà mi olúwa mo dúpẹ́ mo dúpẹ́ fún irú ọkọ àti ọmọ tó fi fún mi olúwa mo dúpẹ́ mo dúpẹ́ fún ọgbọ́n ìmọ̀ àti òye tí o fi fún mi tí mo fi mọ àti ṣe ara mi. me